الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتريني ندان لك وأتسواجه ورانك الخلع في حديث عبد الله ابن عباس رضي الله عنهما نكبا إياه ثابت ابن قيس ابن الشماس رضي الله عنه ستة بشما في ثابت ابن قيس بن الشماس من بينهم صحابه tó ṣe kí wọ́n ga lẹ́sìn kódà ọ̀kan ló jẹ́ nínú àwọn ẹni tí ọlọ́run ẹlẹ́dàá ọ tó ti ṣàdéhùn àlùjáná fún alítayé ń bì gba inú ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó dá níwà ó sì tún dá lẹ́sìn ìyàwó rẹ̀ yìí ó jẹ́ obìnrin tó ṣe é pé òun náà gba tọkọ rẹ̀ lágbọn àwà àti lágbọn ẹ̀sìn turẹ̀ ló ṣe sọ yìí pé Thabit ibn Qais ma u'ibu alayhi fi khuluqin wala din ọmọ Qais ọmọ Shammas ọkọ mi ń rí àléébù kan tí mo lè fi kàn án nípa àwà àti nípa ẹ̀sìn rẹ̀ torí pọ́nà ẹlẹ́dàá wa bó ti ṣe ń fẹ́ fún wa nu ajẹ́ ẹni tó ṣe pé ńgbà tá a bá sọ̀rọ̀ à ń sòdodo àparọ́ nítorí èdè òyédè kọnùkọhọ tí bá ń bẹ láàrin wa àtẹnìkan ká máa wá perú nírù ká máa pe funfun ní dúdú ọlọ́run ọba ọ̀fẹ́ obìnrin yìí kò fẹ́ràn ọkọ rẹ̀ má kò sì fẹ́ ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ má kò parọ́ ma o kò sọ pé ṣe ní tí ò ṣe kò sọ pé kò ṣe ní tó ṣe ntójódodo òun náà ló sọ erikọlọn sọ pé wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ẹ má jẹ́ kí bíbínú tẹ̀ ń bínú àwọn èèyàn kan ìkórìíra wọn tẹ ẹ má jẹ́ kó mú yín má ṣe dọ́gba ẹ ṣe dọ́gba o ìṣèdọ́gba ló súnmọ́ pààyà ọlọ́njù ó sọ dáadáa nípa ìwà àtẹ̀sìn ọkọ rẹ̀ yìí ṣùgbọ́n akrahul kufra fil islam nkankan tó kẹ kù tó fẹ́ mú mi sídìí kúrò lọ́dọ̀ ọkọ yìí ó ní kí mo kórìíra jíjẹ́ aláìmoore sọ́kọ nínú Islam kìí ṣe pé mo kórìíra ti di kèfèrí ẹrù àti ya kèfèrí ń bà mí nítorí pé sọ̀hábẹ́ ni sọ̀hábẹ́bìnrin lobìnrin yìí a sì mọ̀ pé ẹ̀sìn ó rárá ó rárá fi balẹ̀ ó rẹsẹ̀ fi wálẹ̀ ó rí bi jókòó lára àwọn sábà lọ́kùnrin àti lóbìnrin pé nítorí ọkọ kan wá ń ṣe kínní kan wá di kèfèrí ohun tó ń sọkọ nìyẹn ṣùgbọ́n sẹ́mi kó ànábì sallallahu alaihi wasallam ńgbà tó sọ fún apá àwọn obìnrin ni wọ́n pọ̀ jù nínú ná àwọn obìnrin wá béèrè pé kí ló dé ànábì sallallahu alaihi wasallam ní yakfurna al-la'n torí kó àwọn obìnrin máa ń ṣépè pọ̀ wọ́yẹ̀kfọ́rù wọ́n sì máa ṣe kẹfẹ́rí àwọn obìnrin wa ni yẹ̀kfọ́rù nàbí lẹ́ ṣé wọ́n máa ṣe kẹfẹ́rí sọ́lọ̀ ni torí pé gbólóyún ó lè túmọ̀ sí wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ̀ ó lè túmọ̀ sí wọ́n ṣàìmọ́rí kò yé anabi ni yẹ̀kfọ́rù nàlàṣìírí wọ́n máa ṣàìmọ́rí sáwọn ọkọ wọn àjẹ́ ike èmi ń kórìíra àti yálà ìmoore sọ́kọ nínú Islam nítorí pé kéèyàn yálà ìmoore sọ́kọ kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ó sì ń bẹ inú wa bú eléyìí tọ́lọ̀ fi ṣàdánwò fáwọn obìnrin àfi ń bá ṣàánú débi pé ànábì sallallahu alayhi wa sallam nínú àdìsí nǹkan náà ó ṣàlàyé pé téèyàn bá ń fi gbogbo ọjọ́ ayé èèyàn pẹ̀lú obìnrin èèyàn á ṣe dáadáa sí i tó wá ṣẹlẹ̀ pé lọ́jọ́ kan ó rí ìwà kan tí ọba láàmú lọ́dọ̀ èèyàn kò bá máa sọ pé ma ra'aytu minka khayran qat ó ṣe dáadáa kan sí mi rí láyé tó sì jẹ́ kí gbogbo gbèsè ayé yín dáadáa ló fi ń ṣe sí. tẹ́lẹ̀ ìbáyé wa èmi ń kórìíra àti ya aláìmoore sọ́kọ nínú Islam ìdí tá a sì fi pé ní kabiratun minal kaba'ir ẹ má gbàgbé pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé sábàbí kan nu méjèèjì tó mú káwọn obìnrin ọ̀pọ̀ jù nínú náà jahannam ọ̀nà ni yakfurnal ashir wọ́n máa ń ṣàìmórí sáwọn ọkọ wọn. ok intaasi tó pé ṣíṣe rẹ̀ náà ni ó jẹ́ àdọ́mọ aná síwárí wọn pẹ̀lú yìí síwárí gbogbo ń tẹ́ sọ tí o bá ṣe iná lọ́wọ́ àmì kanu nínú àmì tá a fi máa ń dá ẹ̀ṣẹ̀ ńlá mà. tọ èmi yìí fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ tí ó mú mi jẹ́ ọ̀kan nínú ẹni tí ó padà wọ́ná sọ ìdínú tó fi wù mí pé kí a lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó kí ni dárí la u'ibu alayhi fi khuluqin wala din èmi ò rí ààyè kan àléébù kan tí mo lè pé mo rí lára rẹ̀ níbi ìwà àbẹ́sìn yóò hàn nìkan náà àjẹ pé àléébù kan tó rí lára rẹ̀ tí òfin fẹ́ wà lára rẹ̀ má òun wà lára xèèkọ nínú bọ́lọ̀ ń ṣe dáa bọ́lọ̀ ń ṣe dá ọkọ rẹ̀ ìwà rẹ̀ ò burú ẹ̀sìn rẹ̀ ò bàjẹ́ ṣùgbọ́n bọ́kọ ìṣe rí ni àlàyé rẹ̀ ọ̀wà nù àdéhùn tó. ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó wá ń bi lere pe pé ataruddina alayhi hadiqata sọ́ọ́ da oko rẹ̀ padà fún nítorí pé njọ́ tí bàbá yẹn fẹ́ obìnrin yẹn sọ́dáàkì rẹ̀ ní ilẹ̀ tí ọkọ yẹn fi ń dáko àwọn irúgbìn wà ń bẹ àwọn èso wù ń bẹ tí ilẹ̀ tèso ti rúgbìn ló gbé fóbìnrin yẹn ní sọdáàkì báwo la Ànábì sallallahu alaihi wasallam sọ aṣọ pé sọọdà oko rẹ padà fún ṣé oko ọkọ ló sì tún ni àbókò ìyàwó nítorí tẹ́ bá ti fóbìnrin sọdáàkì ta lónìí wa atu nisaa sadaqatihinna nihla ẹ fáwọn obìnrin ní sọdáàkì wọn tó jẹ́ tiwọn àjẹmọ́nu wọn ni. ọlọ́run ti sọ pé fa in tabana lakum an shay'in minhu nafsan fakuluhu hani'an mari'a táwọn ìyàwó yìnyín tó bá wù wọn láti yọ̀ǹda nǹkan kan fún yín nù sọ̀dá kíyàn ọlọ́run yẹn jẹ́ ti dùnú ti fọkànbalẹ̀ because ó ti di tiẹ̀ nǹkan ìṣe tiẹ̀ ó tún á yọ̀ǹda kankan fún yàn nù ẹ̀ bóòlù sì lè yọ̀ǹda tóní bó wàá là níbi sọlọ lọ àti sọlọ ṣe wá sọ pé sọ da oko rẹ̀ padà fún oko tó ti di tìyàwó àwọn olùmọ́ni bẹ́ẹ̀ ni anábì tún padà fi oko yẹn ti sọ́dọ̀ kọ bẹ́ẹ̀tì bẹ́ẹ̀rì máa kàn láti ṣàfihàn boko yẹn ti ṣe tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn kìí ṣe tọkọ mọ́ tó bá jẹ́ tọkọ ni wọ́n tó tún wá sọ pé kó tún dóko rẹ̀ padà fún. ọkọ yìí wa àní ìsìn yìí ẹnìkan. wọ́n sọ pé o ti bùn ní bàtà yìí ó sì kẹsẹ̀ bọ́ ń bá lọ so wọ́n fẹ́ máa lọ wọ́n bá ní à tó sì kó bàtà bàbá wọn máa kó lọ bá bàtà wọn ni bàtà bàbá èèyàn sọ pé òun ti bùn mí ní ẹ̀tún wọn sọ pé máa kó bàtà rẹ lọ tó bá bùn ẹ̀yìn ní sẹ́ẹ̀ fílẹ̀ ni ọ̀dà nísìn ẹnìkan bá kó bàtà lọ ọwọ́ ti jáde kẹ bàtà mi dàbá ń kó bàtà mi ọ̀ wá dá bàtà wọn padà fún wa ṣé mo á sọ pé mo kó ni tẹ́lẹ̀ náà ṣé mo jí kó ni ṣé báwọn ọmọ bá kó lọ́wọ́ sẹ́yìn mọ̀ pé òun náà ló ní bàtà tẹ́lẹ̀ á sọ pé bàtà rẹ̀ ìgbà tẹ́yìn wá ń sọ pé sọ́ọ̀dà oko rẹ̀ padà fún òun náà ló loko tẹ́lẹ̀ ṣùgbọ́n kì í ṣe tiẹ̀ má nìyí tó bá yẹ pé léde àwa tá a ni àwọn ọmọ sọ pé sọ́ọ̀dà oko rẹ padà fọkọ rẹ ṣùgbọ́n níbi sallallahu alaihi wasallam fẹ́ fún wa ní òfin kan máa ń bì torí gbàgbé fi ṣe sọ yìí ó túmọ̀ sí pé oko náà ni tí ọkọ fi ṣe sọ̀dá àké fún ìyàwó tẹ́lẹ̀ ẹ jẹ́ pé njọ́ tóbi ìbá ti tọrọ pé òun fẹ́ bọ́ ọkọ dànù ìtọ́kọ fún gángan oyún lẹ́tùn ní kó ṣe kí ni kọ́dà padà àbọ̀yé náà rọ̀ sọ́ọ̀dà oko rẹ̀ padà fún torí pé náà ló kúkú fún ọ tẹ́lẹ̀ ní sọ̀dáàkì ìgbà tí wọ́n bá sọ pé ò ṣe má kìí sùn lọ sọ pé ò ń kọ́ ọ lẹ̀ òmìnira rẹ ló fẹ́ rà padà yẹn òmìnira sì máa wá ìtumọ̀ sọ́ọ̀dà oko rẹ̀ padà fún òmìnira wọn so àwọn agbóye ń bẹ̀ pé ńjọ́ tóbìnrin kan tó bá ti sọ pé òun ò fẹ́ ọkọ mọ́ òun fẹ́ gbọ́ dànù ntọ́kọ rẹ̀ bá fún ìsọ̀dá àkì iná lóbìnrin yẹn ọ̀dà padà tó bá ti dá padà so àjẹ́ pé ọkọ ọkọ ní nǹkan kan mọ́ náà túlẹ̀ kọ́ máa lọ lọ tó ìgbà tí ó wà nù rìwáyà kan gbàtà Nabi sọ pé ní wa azid naam wa ziyada màá dá padà màá tún fi kún torí ẹni tí bá ń wó òmìnira òmìnira wọn ṣùgbọ́n ìgbà wa yẹn ò fẹsẹ̀ rìn lẹ́ńtìẹ̀ èyí tó sọ pé màá tún fi kún kò rìn lọ. lẹ́bẹ̀bẹ̀ ǹjẹ́ tóbìnrin bá sọ pé òun fẹ́ rárọ̀ ń padà òun fẹ́ bọ́ ọkọ dànù òun ò jẹ́yàwó rẹ̀ máa sósì tọ́ sọ́kọ kọ́kọ́ náà sọ pé ntí mo fẹ́ gbẹ̀m kó wá jẹ́ pé ntí ìyàwó sọ pé òun fẹ́ gbà ń ó ju ntọ́kọ fún lọ ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ àwọn kan sọ pé kò sí tó burú mbẹ nínú wa ni alimam Malik rahimahullah imam Malik ní gbogbo olùmọ̀ táwọn mọ̀ láyé láwọn ẹni tí wọ́n máa ń bi léèrè béèrè nípa ẹ̀sìn tí wọ́n sì máa dáhùn kò sẹ́nìkan nu wọn tó sọ pé kọ̀tọ̀ kéèyàn gbà ju ní téèyàn fóbìnrin lọ tóbìnrin bá sọ pé òun ṣe má tí ìsọkọ ló ló ń kọ̀ lé yẹn nípa yìí wà fún ọ láti tọrọ ju ní tó fún lọ lápèjúwe lápẹrú ten thousand iná ló fi fẹ́ ní sọdáàkì níjọ́ tó fẹ́ òun á sọ pé òun fẹ́ bọ́ ọ̀dà nù máa fi mùṣkílà wàlákìn tí o bá ti lè san one million naira five hundred thousand two hundred and fifty thousand èló lẹ́yìn ti san ten thousand abólè ni ọ̀nà wọ́n san ten ọ̀nà wọ́n lọ ah, fẹ́ rò mí nira rẹ̀ èmi ìsá sọ pé ten tèmi ti jó tán fa sọ èmi ń fẹ́ ká jọ máa bẹ títí láéláé ni kí ló dé tí wọ́n fẹ́ ká máa bẹ títí láéláé ṣebí wọ́n fẹ́ rárá rẹ̀ padà ni so nítorí ẹni tó fẹ́ ra ara rẹ̀ padà owó àti ra òmìnira kì í ṣe kíni kì í wọ́n. ẹ̀rí tí wọ́n ó náà rí pé hadithi yìí àti aya alukur'an aya alukur'an sọ yìí pé fa in khiftum alla yuqima hudud Allah fala junaha alayhima fima tí ségesège bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tí àárín wọn tí ọ̀dán márán tí wọn ò máa ṣe déédéé láàrin ara wọn tó jẹ́ pé àlàáfíà ọ̀rá yìí jọba nínú ilé wọn tó di pé obìnrin rí i pé kó wọn máa lọ ló pé òun ọlọ́ọ̀ni kò sẹ́sẹ̀ lórí ọkọ kò sẹ́sẹ̀ lórí ìyàwó lórí gbogbo ohunkóhun tó bá fi ṣèrà padà fúnra rẹ̀ lórí gbogbo ohunkóhun tó bá fi padà fúnra rẹ̀ lédè Yorùbá rẹ̀ náà sọ́ba sọ́ba àwọn sọ wà limited kò wà limited kò lòdì wọn gbogbo ń tọ́ba tí ọkọ lọ́rùn pé kọ́ sàn tíyàwó sì ní kápá àti sàn torí rẹ̀ Uthman ibn Affan radiyallahu anhu ó lò láyé rẹ̀ gbàtẹ́nìkan tíyàwó rẹ̀ fẹ́ sọ kúlọ̀ ọ̀tọ̀rọ̀ à ńtọ́ pọ̀ bàjẹ́ ju tó fún yàwó lọ Uthman sì ní kọ́ sàn tó ti sàn kọ́ mọ́ ọ ó sì sàn torí ẹ̀ kò sí wàhálà mi torí ẹ̀wọ́ tó yàwó kan bọ́mọ ọlọ́lá sán tó máa ṣe ṣe pé wọn náà gbọ́n ọgbọ́n ló dé yìí o gbọ́n tí àwọn ìbá ti sọ pé òun fẹ́ lọ má fi mọ̀ṣíkìlà mi lè di ọmọ lẹ̀ tó ń torí di eléyìí báyìí tó tẹ́mi fẹ́ kó san ni pé tó bá ti san five hundred thousand the door will be open gbogbo ayé ọba àsọ ó pe bàbá lè máàmù ó pe bàbá làdáni five kí ni wọ́n fẹ́ five hundred k. bàbá kan bá ní ìtàkùlá ẹ ó pẹ́ yìí náà ìtàkùlá torí ẹ̀tọ́ rẹ̀ ni wọ́n sáfì ilẹ̀ pé kọ́ máa lọ olólùwọ̀n ọ̀fẹ́ ọmọ tó yọ ọ̀rọ̀ rẹ̀ padà ni. ẹ̀rí kejìlá dìsì ọ̀nà nàbì sallallahu alaihi wasallam kan sọ pé sọ́ọ̀dà oko rẹ̀ padà fún anábì ò sì sọ yìí pé torí oko nìkan náà lọ́lẹ́tọ̀ àti gbà lọ́dọ̀ rẹ̀ kọ́ lẹ́tọ̀ àti sọ fún pọ́ńfẹ́ gbàjú bẹ́ẹ̀ lọ anábì ò bẹ́ẹ̀ ànábì ò sì sọ pé tọ́ba fẹ́ gbantó kéré sóko ń kólú ò ní ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé gbogbo tọ́ba tí ọkọ lọ́rùn tí pa obìnrin sì kà mo rò pé yé wa eléyìí ń jẹ́ bá wọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn sọ pé rárá níjọ́ tóbìnrin bá fẹ́ bọ́kọ sílẹ̀ ọwọ́ ọ̀hún abáńtọ́kọ fún náà lọ́kọ lẹ́tọ̀ọ́ àti gbà tó lè lọ́kọ ni àbí kà nítorí fún lọ́gbà padà torí pé ànábì sallallahu alaihi wasallam sọ fún ìyàwó tààrí wípé ntọ́kọ rẹ fún ọ sọ́ọ̀dà padà ibi táwa dùn ò ní fi kún tóró ní al-asl pé ntọ́ fún gbà padà jọmọ ọlọmọ ọmọ lọ ètò àwọn amúlò alákọ̀ọ́kọ́ wípé ọkọ ó lè tọrọ ju ntọ́ fún ìyàwó lọ torí ẹ má gbàgbé sẹ́rí wọ́n fẹ́ra wọn yìí àti sọ́nà òfin ọlọ́run wọ́n mọ lórí pé wọ́n fẹ́ kẹ́ túká ni wọ́n fẹ́ kẹ́ túká ní ìsìnkọ́ fẹ́ di ìyàwó mu ìyàwó sọ pé òǹsà ń lọ ni so nínú àwọn fáko òun náà ní kó sọ pé ọ̀sán yìí báyìí fún un ó tún dàárò pé tọ̀ àkókò máa fi tó lórí ibu rẹ̀ ti lọ mílẹ̀ ìwá so ó sì ṣe sùúrù pẹ̀lú rẹ̀ Islam ọ̀fẹ́ kọ lọ wọ́n ń gbòòrò mẹ́díẹ́ lọ́wọ́ kú ni o tí wọ́n sọ pé ojú wọn lọ àkìtàn lọ́jọ́ torí káwọn obìnrin kọ̀mílẹ̀ kọ̀mílẹ̀ kọ̀mílẹ̀ náà ni ó sunkún ni ó sún ẹ̀jẹ̀ pàápàá jùlọ tó bá ti bímọ síbi tó ti fẹ́ máa lọ yìí bóòlù rò kọ́lọ̀ ọmọ ọjà sí ta ni màláìkà tán lọ fẹ́ ṣèbá àwọn ọkùnrin náà ni àwọn káwọn wá wà kán àtọwà uniform tó bá débomi lọ́mọ pé ah, àná sàjò ní lọ ọ̀dọ̀ àná òṣìṣẹ́ padà sí mọ́tò ránà títí kíni ó ti dàbọ̀ fún so jẹ́ ṣe sùúrù ń bí so eléyìí ń jẹba tó anabi sallallahu alaihi wasallam wa dojú ọ̀rọ̀ kọ ọkọ wípé aqbilil hadiqa gbá okun ó túmọ̀ sí pé tóbìnrin bá tọrọ kólọ̀ lọ́dọ̀ kan tó sì dá ntọ́kọ fún padà àbí ntọ́kọ tọrọ lọ́dọ̀ rẹ̀ ọ̀sán ọ̀ràn yẹn ní kọ́kọ́ gbà ìyẹn ni pé kì í ṣe by fire by force tóbìnrin bá fi fẹ́ ọ alihamudulilayi kò fẹ́ fẹ́ ọ kò gba ọ̀nà tí ó fi lọ ẹ̀hẹ́n torí pé ńgbà tí obìnrin bá sọ wọn fẹ́ lọ tí wọ́n bá sì ní lálá gbọ̀ngàn kò ní lọ ìgbà míì obìnrin lè déètì oríṣiríṣi ó lè para rẹ̀ sí ọlọ́run ó lè ṣera rẹ̀ léṣe sí ọlọ́run ó lè pawọ́ gan ó sì lè ṣe ọ́ léṣe bí ọba wa rí wọn mú ó lè ṣe ọmọ léṣe fún ọ ó lè dáná sunlé rẹ ẹbí wọn lọ fẹ́ kó wọn lọ gbogbo burúkú àjọ máa náà nsó ẹ̀dá ẹ̀sọ́ fún ṣètọ́ nìkan yẹra síná ẹ kò rí abilí níjẹ́ wọn máa lọ tiẹ̀ ìyẹn ni pé nítorí bá fi lè mú obìnrin tí fi ń sọ yìí pé òun fẹ́ ṣe kólóòrò tó bá ṣe tán láti san sọ̀dá kíkọ́ fún padà àbí nítorí tọrọ tó ṣe tán láti san padà ẹ má bàa fa wàhálà kankan torí ká nàbì ń pa sábìtì láṣẹ pé gbàá gba oko yẹn padà wa talliqha tatliqa kó o sì kọ́ ọ lẹ̀ ní kíkọ́ ọ lẹ̀ kàn ṣé kíkọ̀ ọlẹ̀ ẹni kólọ̀ ni àbí ìtúká hàlẹ́ kólọ̀ fọ́sọ́n ọ̀tọ̀là ṣé ìtúká ẹni kólọ̀ ni àbí ìkọ̀sílẹ̀ tá a bá sọ pé ìtúká ni gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ bí Abdullahi bin Abbas radiyallahu anhuma wọ́n sọ fún nípa ẹni tó jẹ́ pé ó ti kọ ìyàwó rẹ̀ lẹ̀ ní kíkọ̀ méjì lẹ́yìn kíkọ̀ méjì yẹn lóbìnrin wá tún wá ṣe kólọ̀ ó ti ṣe kíkọ̀ lẹ̀ méjì ọkọ ti dá padà lẹ́yìn kíkọ̀ lẹ̀ méjì kíkọ̀ mélòó ní kù ẹyọ̀kan ìyàwó náà bá ṣe kólọ̀ ìyàwó náà ṣe kólọ̀ ọbọ̀kọ̀ dànù. lẹ́yìn tó bọ́kọ dànù lọ́kọ wá rí i pé àtìyàwó pé yóò bẹ́tà káwọn tún túnra wọn fẹ́ Ibn Abbas sì ní bẹ́ẹ̀ ni wọ́n lè túnra wọn fẹ́ eléyìí túmọ̀ sí pé alkhul'u faskhul la tala ọkọ dànù ìtúkà ni kìí sì kọ̀ sílẹ̀ torí tó bá jẹ́ kọ̀ sílẹ̀ ìkọ̀sílẹ̀ mélòó lọ́lọ́run fọkùnrin mẹ́ta lẹ́yìn mẹ́ta yẹn obìnrin ti di ni ìwọ fọkọ fẹ̀yìn tọ̀lọ́kọ̀ ha fẹ̀lẹ́ tẹ̀ tẹ̀xìlù lẹ́hu mi ń bá àdùn hatta tankiha zawjan ghayra fẹ̀yìn tọ̀lọ́kọ̀ ha fẹ̀lẹ́ dùn junaha alayhima ayé tẹ̀rọ̀ ẹ̀ ń bọ̀ bọ̀nà ẹ̀yìn qima xududallah wọ́n ka tilka xududallah yubayyinuha liqawmi ya'lamun. ọlọ́run ẹlẹ́dàá ni atọ́lẹ́kùn mọ̀rọ̀tà akọ obìnrin lẹ̀ one plus one ni ó di two lẹ́yìn tó bá ti kọ obìnrin méjì fa imsakun bi ma'arufin aw tasrihun bi ihsan tí méjì bá ti pé ibi gẹ́gẹ́rẹ́ lẹ́wà o inú tó ti obìnrin mú pẹ̀lú dáadáa má ti jẹ́ kẹ́nu rẹ̀ ó yọ ọmọ bí ọbẹ̀ rá tọ ọkọ̀ ọlẹ̀. dìímú gba dáadáa kẹjọ máa gbé dáadáa ó ti débi tó lámì báyìí àbí kò sì túlẹ̀ pẹ̀lú dáadáa tó bá ti túlẹ̀ pẹ̀lú dáadáa kíkọ̀ sílẹ̀ ẹlẹ́kẹ̀ lónìí méjì ti wáyé ẹlẹ́kẹ̀ lónìí ẹlẹ́kẹta. torí ẹ̀ ولا يحل لهن أن يقتن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ó túmọ̀ sí pé kíkọ́ lẹ̀ mẹ́ta lọ́lọ́run fọkùnrin tó bá jẹ́ pé ìkọ̀sílẹ̀ bá ní kólọ̀ àbí òye wa torí kọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá ni. فإن خفتم ألا يقيما حدود الله sẹ́wọ́n ká ti sọ̀rọ̀ mẹ́ta láàrin kíkọ́ lẹ̀ méjì sí mẹ́ta lọ́lọ́wọ́ à ń sọ̀rọ̀ pé tẹ́ǹ bá ń bẹ̀rù pọ́kọ àtìyàwó yìí wọn ò ní lè gbé òfin ọlọ́wọ́n ọba ró mọ́ fala junaha alayhima fi maftadat bih kò burú pé kí wọ́n túká lórí kò sẹ́sẹ̀ lórí ọkọ kò sẹ́sẹ̀ lórí ìyàwó lórí ohunkóhun tí ìyàwó bá ná láti rárá rẹ̀ padà tọ́lá ajá pé kíkọ̀ sílẹ̀ náà bá ní kọ́lọ̀ ajá pé kíkọ̀ mélòó lọ́lọ́run fún wa nù kò bá jẹ́ mẹ́rin ẹ̀yin sì mọ̀ pé tí ọkùnrin kan bá ti ṣèṣì kọ̀yàwó rẹ̀ mẹ́ta báyìí ń bẹ fún pé kó tún padà pé wọ́n ti bá wa sọ ìwọ ìyàwó mi dọrọ yàn tán ìwọ ìyàwó ta ni ìyàwó mi tẹ́lẹ̀ jẹ́ kọ́rọ̀ yàn tán wọ́n yẹ kó tì í dànù ní kọ́rọ̀ wọ́ tán tó ń ti di ajnabiyyatun minka wa anta ajnabiyyun minha oníkàlùkù ti dàjòjì síra wọn. torí rẹ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ yìí pé kólọ fọfù ńlọdọgba eléjẹrìí alákọọkọ pé tó bá lọ jẹ́ pé tọlẹ nba ni kólò náà ajẹ́pẹ́tọ̀ látọ̀lọ̀ fún ọba jẹ́ mélòó kọba jẹ́ mẹ́rin gbogbo ọsẹ mọ̀ pé mélòó ni mẹ́ta. nọmba tù anábì sallallahu alayhi wa sallam ní ìparí àdéhìsì yìí ó wà nínú rìwáyà kan tí wọ́n sọ ń bí eléjì Abu àti Tirmidhi gbà wá wípé ńgbà tí ìyàwó Thabit ibn tó ṣe khulu' lọ́dọ̀ ọkọ rẹ̀ فجعل النبي صلى الله عليه وآله وسلم عدتها أيضا النبي نعدة لنكون سوى يوكان سيطلاق وما سنكون سوى يوكان فعدة نكون سيلون وما سنفون طلاق كون سمتا والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء إن oṣù mẹ́ta إن لو tán kọ́ lé òfìjókòó ṣùgbọ́n ní ti ọkọlọ anábì pè ní nǹkan ó túmọ̀ sí pé alkhul'u faskhun la talaq ìtúká ni khul'u èyí tó túmọ̀ sí pé tó bá kò ń lọ ṣẹlẹ̀ àní káùntì ẹ̀ àní káùntì ẹ̀ má kíkọ́ ọ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ torí ẹ̀ tí yẹn bá mọ fẹ́ tó bá gbọ́ yìí tí obìnrin bá ní kọ́ kólẹ̀ kólẹ̀ kólẹ̀ àmì ah, ò lè kọ́ ọ́lẹ̀ ò kó obìnrin lẹ̀ ò kó obìnrin lẹ̀ lè tú Yorùbá lẹ̀ so tó o bá fẹ́ lọ ṣe kólò mo rò pé yé torí pé kólò yẹn uncounted so ó wá ní kólò lòun ṣe tó burú tó bá ti san ninety thousand ó lè máa lọ ọkọ̀ kó sí wọn wájú pé mo ti ẹ̀sẹ̀ bó gidi kan ní ó kò burú five thousand tiẹ̀ sẹ́wọ̀n pé kò sí mùṣkílà so ọ <laughs> lọ. otu tún yá èèyàn rí i pé bẹ́ẹ̀ ṣe lọ́n kò péyàn kọ́dà gan èèyàn kan jó ń bọ́ stop ní èèyàn kan wọ́n sì àwọn bàbá wa wọ́n ní bí wọ́n ṣe kọ́. náà so ni o wọ́n bá tún igi so sọ̀dá ló òun fifteen thousand. <laughs> pé ninety ló fi ra rẹ̀ padà rẹ̀ náà. tó ọkọ kó fífi kalẹ̀ gba ọlọ́wọ́ bá alùbáríkà ó sì gbà lẹ́yìn lẹ́yìn tó tẹ́ ẹ bá ṣe kólọ̀ ó pé yín ju kẹ́yìn ó ṣe tọ́lá kìíyàn lọ àmọ́ tọ́lá tó pé ọkùnrin ju kólọ̀ lọ nígbà mi nísìnyí ìgbà tí ìyàwó rẹ̀ ń ṣe garagaragaragara tó ń wo kíkọ́ máa lọ tọ́lá kìlọ̀ yẹ kó o ṣe má jẹ́ o ṣe kólọ̀ nítorí tó bá ṣe tọ́lá kù fún un bọ́fẹ́ bọ́kọ̀ tọ́ba ni mo ti dọ́ padà kí nǹkan oṣù yẹn tó pé mẹ́ta yọ padà bí òní padà yóò máa lọ sọ fún bàbá mi bàbá rẹ kọ ó ní láti sọ fẹ́ni bọ̀dì ó ti dọ́ padà ó ti padà náà tó o pè ọ àmọ́ tó bá ké kólò lẹ́ bá ṣe tó wọn náà bá ti gbọ́ báyìí tá a gbá ló ń tẹ̀ gbọ́n kálás tó bá ah, yàwó mi gbọ́dọ̀ padà ó rí nǹkan dá padà mọ́ òfurufú torí pé gídá ẹ̀yà ti fòǹtì ẹ̀ kò lè ṣe padà má láíláí àfi tẹ́ ẹ bá tún túnra yín fẹ́ tẹ̀ so igi àmọ́ pé mo ti dán padà lẹ́nu sí náà ni o ẹ lọ tún tíra yín káyé àbáde ẹ̀ máa kankan yìí kò burú báwa la máa kankan bí wọ́n lo lódo yóò yọ. tó eléyìí túmọ̀ sí pé ní agbọ́n dápadà á dápadà tọ́lá sì ló pé ọkùnrin àmọ́ kóló yẹn obìnrin ló ní agbára ń bẹ̀ immediately baynunatun sughra ẹ ti di àjòjì síra yín ṣùgbọ́n ayé àti fẹ́ padà wà iná fi sọ pé baynunatun sughra yàtọ̀ sẹ́ni tó bá kọ ìyàwó lẹ́ẹ̀mẹ́ta ó ti di baynunatun kubra ẹ ti di àjòjì síra yín lájòjì ńlá ìdátẹ́lẹ̀ ìbáyé wa wọ́n ní báwo ni ẹni kóló ní ó sì jẹ́ tọ̀lá tọkọ tí wọ́n ń pawó mbẹ̀ mo rò pé yíwa ọ̀rẹ́ <laughs> kó tún máa pawó di tọ́lá kọ̀ yẹ kó pawó mbẹ̀ so wọ́n nítorí kìí ṣe tọ̀lá ló fi tọrọ kọ láti ṣe kí ni láti kọ́nà ló fi dá sẹ́lẹ̀ tó ń bá pọ̀ so ẹ̀sìn mọ̀ pé tọ́lá kì ní ìsìn ìwọ ló ń lose wọ́n lọ mọ̀ọ́mọ̀ sọ ìyàwó rẹ̀ nù pọ̀ fẹ́ má wọ́n ní ìsìn obìnrin lọ́ rárá rẹ̀ padà lọ́dọ̀ tiẹ̀ so àwọn olùmọ̀tán pé tọ́lá àkàn ní sẹ́bà ànábì ló ní kọ́ọ́lẹ̀ ní kíkọ́ọ́lẹ̀ ẹ̀yọ̀kan gbólóhùn tá ànábì lo ẹ̀yin náà wò á sọ pé ànábì kan lo gbólóhùn yẹn ni ṣùgbọ́n tọ́lá àkùkọ ni khulu eléyìí ń tọ́ dọ́gba jù pé tọ́lá àkùkọ ni khulu khulu kí ló ń pètúmọ̀ rẹ̀ ìtúká ni kìí ṣe tọ́lá bí màánà sẹ́nìkan bá kò túmọ̀ sí kíkọ́ọ́lẹ̀ ti di mélòó kò túmọ̀ sí pé ó ti di mẹ́ta èyí tó túmọ̀ sí pé tọ́lọ́ wọn bá tún wọ̀ kí wọ́n tún fẹ́ẹ́ fẹ́ra wọn padà wọ́n tún lè fẹ́ra wọn padà láì jẹ́ kóbìnrin yẹn ní ọkọ míì ṣáájú eléyìí ń jẹba. kí ló dé tí wọ́n fi wá sọ pé nǹkan oṣù ẹyọ kan ní oṣù wọ́n ní ah, kí ló fẹ́ máa kí ló fẹ́ tún máa jókòó lé ọkọ síjọ́ máa kó lóúnjẹ jẹ ẹyọ kan náà ni bìkọ́sà kàfẹ́ fi mà pé kò sí nǹkan kan nù rẹ̀ tóbìnrin máa lè ṣe nǹkan oṣù ó ti mú ó ti mú dá wa lójú nu pé ọkọ ò lẹ́rù kankan ní àkòbí rẹ̀ nítorí pé tóbìnrin bá jẹ́ pé ọba lóyún wọ́n yìí ṣe nǹkan oṣù nítorí wọn mélé yìí ṣe nǹkan oṣù á fi ṣe àmì pé ọkọ ò ní nǹkan kan nínú àkòbí rẹ̀ kó máa lọ di pé ọmọ lúpọ̀ ní wọ́ọ̀dù kó máa lọ gbọ́ ọmọ tiẹ̀ fún ẹni ẹlẹ́ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn obìnrin gbọ́dọ̀ lọ níbẹ̀rù Ọlọ́run gan o lọ́lọ́run lẹ́ra sọ pé wala yahillu lahunna an yaktumna ma khalaqa Allahu fi arhamihinna in kunna yu'minna billahi wal yawmil akhir ìwọ obìnrin tó kọ̀ lẹ̀ bẹ̀rù o ọwọ́lọ́ ti torí ti kọ̀ kó wá jẹ́ pé nǹkan kan bẹ́ẹ̀ ní àpò bí rẹ̀ ọ wà ní sọ fún un má ti kó bí má ti sẹ̀ dànù mi. ọlọ́run lẹ gbọ́dọ̀ gbé ntí ń bẹ bí yín tọ́lọ̀ ti dábẹ́ ẹ gbọ́dọ̀ gbé pamọ́ o lópin ìgbà tẹ bá gbọ́ bá gbọ́ àtọ́jọ́ kan à ó ti kọ́ lẹ̀ ó ń sì lóyún sẹ́wọ̀n kó o sì lóyún ìdá rẹ̀ ó fi pẹ́ ni ìjọba tó bímọ ni rẹ̀ tán tí wọ́n bá sì mọ̀ kó lóyún sí kíkọ́ lé tí o bá lọ jẹ́ pọ̀ sọ pé o ti lóyún ni kí ni mo fẹ́ fi ọ sí. àbí òye wa ọ̀gẹ̀dẹ̀ ń jẹra ní pípọ́n ló ń pọ́n irú wọ̀ yìí kò burú ọ̀gẹ̀dẹ̀ tó jẹra náà ni ẹ dá mi padà ìwọ́n bá dá padà fún àwọn ọlọ́lá tó ọkùnrin ẹ ti burú bàjẹ́ jù ẹ ti burú bàjẹ́ ẹ̀yin náà máa dìímú ẹ̀yin tẹ́ ti fẹ́ yàwó ẹ̀yin tẹ́ ti fẹ́ yàwó ẹ máa kẹ́kọ̀ọ́ mbẹ́ ẹ̀rí kọ́kùnrin ní ìsìn tí mo sọ fún ọ burú bàjẹ́ ni pé àbòsí ti pọ̀ jù nísìnyí wọ́n fẹ́ yàwó wọ́n máa sọ pé obìnrin yẹn ti gọ̀ jù ẹ gbọ́rọ̀ obìnrin yẹn ti gọ̀ jù obìnrin yẹn ti lézì jù obìnrin yẹn àbí òye wa ó ti yọ̀bùn jù ok njẹ́ tí wọ́n fi fún ọ màláìka wọn sọ pé àwọn fi fún ọ màláìka tù wọn sọ pé àwọn fi fún ọ àbí kíni téèyàn ni àbí màláìka ok kọ̀ láyẹ. Okay, kọ̀ Iwọ ìwọ gan ara ń bo lọ́dá sí ìwọ náà mọ̀ pé ara tiẹ̀ náà torí pé wọ́n ti sọ pé àrídàlù wà múnà nìsá ọmọ wa jẹ ayíkáyí ayé fàmílì tèké ń tọkọ náà mọ tíyàwó náà mọ gbà mí ah kádàrá yìí ah náà ti sọ ó ti ní burú náà ọmọ olúwa so òun ò ní lè sọ tiẹ̀ ìwọ ọmọ kó ti gọ̀ jù ó ti ṣe kínní kan jù ó gbọ́dọ̀ tí ẹ yọ ọbùn jù. kábà ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ó ṣe dọ́gba èèyàn ni ó kù síbi tó kù sí èèyàn ni wọn náà wọn náà kù síbi tí ìwọ náà kù sí tí ìfẹ́ bá ń bẹ èyí rí àléébù ẹnìkejì ẹ̀ sẹ́rí jọ́tẹ̀ má ti bẹ̀rẹ̀ sí ní rí i pé ẹsẹ̀ rẹ̀ ti ẹ̀ ìfẹ́ tí ń kóònù ẹ tètè lé ṣetán nìyẹn jìnnà torí gbogbo wọ̀gán bó ṣe rí gàgán nu níjọ́ tó kọ́kọ́ rí tó ń sọ pé ah, obìnrin lọ da tó báyìí wọ́ lọ́wọ́ <laughs> torí pé ńgbà ìfẹ́ wà nígbà tí fẹ́rẹ̀ máa ti yòrò bí ṣúgà bómi náà máa rí i pé ká wọ́ lọ́wọ́ ìfẹ́ ń sá lọ nù ìwọ ló sáré máa pè padà ọlọ́sàárì máa kó padà because tó bá ti lè sọ̀rọ̀ alẹ̀ fún ìfẹ́ yẹn ó yòrò tán ọ̀nà àti lè dànù lọ́mọ wa ẹjẹ́ a máa fi wọ́n ro àwọn àbúrò wa ká máa fi wọ́n ro àwọn àǹtí wa ká máa fi àwọn ìyàwó wa ro àwọn ọmọ wa ntọ́ ṣẹlẹ̀ sí gbogbo àwọn eléyìí tí ó bà á lọ́kàn jẹ́ ẹ̀yin náà ẹ má fi lọ ọmọ ọlọ́mọ ẹ má fi lọ àbúrò alábúrò ẹ má fi lọ àǹtí aláǹtí ìyàwó rẹ ní ìsìtò ní gbogbo ojú rẹ ti fáàkì wọn kàn wojú rẹ mo tún gbójú sọhùn gbó gbígbà tí sàtà sáyàn lójú gbójú yẹn ti àbí òye àwùjọ kan lójú rẹ ń dàn àbí ẹ̀kọ́ ni tàlẹ́ni tó wá jẹ́ tó fi di sákàsákà èmi wọn náà ni ẹ̀gbọ́n tóbìnrin kan sọ fún anabi sallallahu alaihi wasallam Khawla tí ọwọ afẹjọ sùn anabi sallallahu alaihi wasallam suratul mujadila ìpè kọ́ sami'a Allahu qawla allati. تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما obìnrin yẹn sọ fún anabi sallallahu alaihi pé ọkọ mi àwọn èèyàn gbédè wọn gbédè láyé gbà wàláhì ọlọkọ mi ó jẹ gbogbo ọ̀dọ̀ mi lájẹrun ẹsẹ bí búrẹ́dì ó sì gba gbogbo ohun ń bẹ ń kùn mí yẹn ni pé mo bíútì òun náà ló lò mí lò mí lò mí lò mí tí mo fi gbó gbogbo ọmọ tó wà nù mí mo bí fún tán lẹ́yìn ìgbà tó sọ ọ̀dọ́ mi di ogbó tó gba gbogbo ọmọ tí ń bẹ nù mí tán ìgbà náà wọ́n hànrọ̀ mi nì lọ́wọ́ á ẹ̀yìn mi wé tìyà rẹ̀ ètò òun bá tún gùn mí ajẹ́pẹ́yìn yóò ló ń gùn ẹwù àbòtí ọkùn níjọ́tà ń fẹ́ yàwó nìsín sẹ́nìkan bá ṣèṣì sọ fún ọkùnrin kan dáa tó yàwó tó fẹ́ ó jìyàn tọ́mọ wò pé ah ọmọ yẹn ti dáa jù ó ti bíútì jù síbáà náà là ń jẹ díẹ̀ díẹ̀ là ń jẹ díẹ̀ díẹ̀ là ń jẹ díẹ̀ abẹ́rẹ́ mọ̀ bẹ́ẹ̀ tó fi di ipò ojú di sákàsáká tọ́ba kun àtíkè sójú gan-an ipa ń kéèké tó kún sójú ojú òtún ṣe ṣàkàṣàkà náà ni lónìí ọba lọ tọ́ kìnnìkà sétí ọmọ pé ẹ dákun sílẹ̀ fáwọn ọmọdé ìwọ yìí náà nìkà tó jẹjẹjẹ tó fi dì bẹ́ẹ̀ ìwọ náà ni ó tún máa rẹ́rìn sí wájú tí wọ́n gbé à ẹ rí mi ní kékeré kí ni wọ́n rí tó tún máa gbójú sí bòmí so ìwọ yìí náà ni nígbà tó ti lò tó tó ti sọ́ di àbí òyì jẹkúrẹ́dí èyí tó bá jẹ́ pé òun wà bí agaran bí agaran òun lọ́mọ wò ní. tọ́ nígbà tó ti wá ṣe gbogbo eléyìí tán ìgbà náà lọ́mọ aronú pọ̀ fẹ́ lé ọ̀fẹ́ kọ̀ tó sì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ tó ọ yẹ ká mọ̀ pé nígbà kan ọ wà lọ́dọ̀ ní ìsìn ó ti di màmá ìwọ nídìí ẹ̀ nígbà tó wà lọ́dọ̀ yìí láti mú wọn náà kọwa atalat kọwa wà lẹ́ni tó ṣe pé gbogbo orí rẹ̀ ọmọ charge always but ní ìsìn onídìí ẹ̀ gẹ́gẹ́ bí ìyá fáwọn ọmọ rẹ̀ ọkùnrin kan ò sí tí máa sábà jókòó kalẹ̀ o ọkùnrin máa ń lọ wọn máa ń bọ wọn máa ń wá bí ó ṣe dá bí ó ṣe dá ta ni wọn máa jókòó tí ọmọ ok tó bá ti wá lè dànù a jẹ́ pé ìwọ náà ó fún jà. wọn máa jókòó kálí ẹ sì mà àwọn ọmọ tẹ rí yẹn wọn máa sábà gbọ́rọ̀ màmá wọn ju ti bàbá wọn lọ síbọ̀ mọ gbogbo wa ná sọ̀rọ̀ àwọn màmá ti láàánú jù bóyá wàrà kan wọ́n ń sè wọ́n kàn ní ọkọ mi ọkọ mi wá ń bì wá gbà níjẹ́ òun bàbá rẹ̀ ó fọ̀ wá yọ kàn kó ni pé kí ló ń dẹ́ra sọ́wọ́n ni wọ́n pè lájọ́ kọ́tọ́ so ìyẹn ó sì fọ́ wá rẹ̀ tí ìyá bá ń sọ̀rọ̀ sẹ́yìn mọ̀ pé yóò tètè wọlé ọmọ ju bàbá lọ sọ ìwọ wa lé dànù ó ti wá dàgọ̀ ó lé dànù kò fi tiẹ̀ àbẹ́rẹ́ láìsí bàtà ó lé dànù ó nítorí pé yóò kò march láìsí sokoto àtẹwò tọba tí wàá lé dànù báyìí wọn náà máa retí rìtọ́ọ̀nù ọmọ gbogbo etí Islam sọ yìí pé à ń kó lọ́ọ̀ kínní kan torí ká lè ṣe o nítorí àìbámà ọlọ́run bá padà kádàrá pé ó ṣẹlẹ̀ tó ń tipa àfẹ́ kẹ́lẹ́ mọ̀nà àbáyọ náà ni gbogbo èlé kéésì kí wọ́n ń kọ́yàn kéèyàn kéésì kí wọ́n ń kó obìnrin kó ló lè sọ pé wọ́n ṣe kólọ̀ sẹ́mi ká yíra wa ní ìsinmi náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àmọ́ ti ń dà wọn láàmú ó lè kà sọ fọ́kọ kó lè ṣe kólọ̀ kólọ̀ báwo àwọn mọ́mì tiẹ̀ àwọn ọ̀mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n jókòó lé ọkọ ó ní wọn lágbọ́yé àbẹ́rẹ́ rábẹ́ ẹ wò àgbọ́yé tí sẹ́ẹ̀fì ń da yàrá yín rú. sùkọ́ yẹ kó rí bẹ́ẹ̀ jama sọ yẹ kó rí bẹ́ẹ̀ eléyìí jẹ́ bá àdìsí tó tẹ̀lé léyìí níṣẹ́ àti gbà pé kọ́lọ́ fásitì ìtúká ni kìí ṣe ìkọ̀sílẹ̀ àdìsí tó tẹ̀lé léyìí wọ́n lẹ́tọ̀dọ̀ amúr ibn shu'aib an abiyihi an jẹ́dẹ̀ẹ́ tọ́ àwọn ọmọ ọmọ abdullah ibn amur ibn al-aas ọ̀ni amur ibn shu'aib wọ́n máa ń gba àdìsí alátọ̀dọ̀ bàbá rẹ̀ ọ̀nà bàbá rẹ̀ náà gba alátọ̀dọ̀ bàbá tiẹ̀ náà kọ́lọ̀ ọba ẹlẹ́dàá kó yọ ọ́nù sàn méjèèjì yẹn ni ibn amur àti amur ibn al-as tọ́ lọ́dọ̀ alimami ibn majah al-qazwini wípé Thabit ibn Qais kana damiman ibi tá à ń lọ nù. kí ló dé tóbìnrin fi kórìíra Thabit wọn ló burẹ́wà ó burẹ́wà àsáwọn obìnrin náà máa ń wu àwọn ọkùnrin pé ọkọ òun so beauty so so so so handsome àbí ọ̀ handsome so iná Ibn Abbas náà sọ fún wa ó ló wù mí kémi náà máa soge fún ìyàwó mi gẹ́gẹ́ bí mo ṣe ń fẹ́ kí ìyàwó mi náà máa ṣe oge fún mi torí ìyàwó náà ń wọ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe ń wo ìyàwó tí wọ́n á rí ìyàwó rẹ ní ìsìn yọ́ọ̀mọ̀ wọṣọ kan náà títí ọ̀sẹ̀ ó fi kolẹ̀ bí ẹlẹ́wọ̀n kò sí tàbí ṣùgbọ́n o lè má padà wálé mọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ so torí àwọn obìnrin sábà kó aṣọ pamọ́ àwọn aṣọ tí wọ́n máa wọ̀ ni wọ́n máa wọ̀ wọ́n fi máa soge sí ọ torí kí ọmọ bàá máa wò ta sókè alóde tó fi jẹ́ pé àwọn ọkùnrin àbùlà àdààmú àtẹlẹ́ máa wọ ẹ̀wù kankan bí àwọn ti ń ru pọ́npọ́n wọ́n mọ̀ pé ìta ń ro mọ́ pọ̀ ẹni kí lọ mọ́ jẹ kí ni àwọ̀ jẹ bàbá alágbájá ìbá máa pààrọ̀ ẹ̀wù ṣé pààrọ̀ ẹ̀wù lásán lẹ rí omi ìlè wẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì ẹ̀rí pé ń gbà míì látàrí ìsìláàmù tiwa tá à ń ṣe tí ń bùkátà ká dúró lẹ́gbẹ̀ẹ́ ara wa ń bi ìjọsìn tọ́lọ́mbà lọ fi ń ṣe àdánwò pé ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ lómi wọn lẹ́yìn ọ̀fẹ́ bì fún kọ́lé yìí ọmọ sọ ọlọ́kàn rẹ̀ pé ṣé ìsìn wẹ̀ àwòrán yìí ò ọ̀nbíàrè wò tí ì ṣe pé omi tẹ́lù àbí wọn tọ́ sẹ́mọ́ so ẹ dákun tá a bá gbóòórùn rẹ̀ lára ìyàwó wa kọ́ ọkùnrin burú bàjẹ́ ọkùnrin yẹn lè ṣe ọ̀sẹ̀ mẹ́ta tí ò ní fẹ́ súnmọ́ obìnrin o kò ní fẹ́ súnmọ́ kó n tiẹ̀ sọ̀rọ̀ yọ máa wò pé kíni súnmẹ́yìn súnmẹ́yìn kí ló dé tí mo bá ti fẹ́ bá yín sọ̀rọ̀ ẹni kí súnmẹ́yìn èmi fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ mo rò pé iye ọ̀rọ̀ tí sì sọ tí ó bá ẹ̀ lọ́kàn èmi fẹ́ sọ o <laughs> ẹ mọ̀ kọ́rọ̀ ti kì í sábẹ́ tọ́pìkì yẹn ẹ ẹ sọ ọ̀rọ̀ torí de eléyìí eléyìí túmọ̀ sí pé bọ́ọ̀lù ń ṣe dọ́mi ìyanu àwọn obìnrin náà ń fẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ wọ sọtọ́ dáa tán tó ọmọ ọjà làbíà nìkan ká ó tún débi làpẹ́ kutu gbogbo gbà ẹ ẹ ẹ ẹ ẹ sàmàlà ìsìlámì sàmàlà sàràjẹ́ pé àwọn sàhábà ló bí ṣe ṣe nù wọn sàhábà nù wọn so kí ni láàrin tó ń ẹ sì máa wò ó kọ wọṣọ tó dáa ó túmọ̀ sí pé kò ní wọ bàtà tó dáa kọ wọṣọ tó dáa ó túmọ̀ sí pé kò ní gbélé tó dáa kọ wọṣọ tó dáa ó túmọ̀ sí kò ní jóúnjẹ tó ṣe kí ni tó dáa ó lè máa wá gàrí mú gbogbo gbà so kò túmọ̀ sí pé ọjọ́ ń gbéra ga ọkọ máa wọṣọ tó ẹ pé látòkè délẹ̀ wọ́n ṣiṣẹ́ sí i abẹ́rẹ́ bẹ́ẹ̀ agbádá lásòkè délẹ̀ wọ́n ti sẹ́sì àtẹ̀yìn àtiwájú ọwọ́ lọ fẹ́ fáàzì ọwọ́ tí agbádá bá àwọn ọ̀gá lọ́wọ́ irọ́ lásán. ó tún wá sọ̀rọ̀ náà gbogbo ọ̀rọ̀ tó lọ sọ fútù fẹ́ẹ̀tẹ̀ irọ́ ó ń fa fọ́pọ̀ lówó àti pawó. so gbogbo nǹkan kọjá ìwọ̀ntúnwọ̀nsì kọjá ìwọ̀ntúnwọ̀nsì so àkàràmùkùmùlá kó fi lọ́fíńdà sára kan kó fi ọ

ṣé mo wọn náà bá gbóòórùn burúkú lẹ́nu ìyàwó ẹ̀ à yóò ó kórìíra rẹ̀ so gbogbo orú àwọn kan tí wọ́n so ọ gbìyànjú láti jẹ́ pé níwọ náà ń se ọ̀n fẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ wọṣọ tó dáa wọn náà wọṣọ tó dáa ní ìsìta bá wà nílé káàkiri máa sọ pé ẹ̀mí bínú lè mọ náà ní gbogbo gbà láì jẹ́ pé ọ fẹ́ jẹ̀sẹ̀ so ìwọ náà ọkàn kó sínú agbádá rẹ ni o sì jókòó ńpa lọ ká ẹ lọ fi kan ibi tí wọn lọ ojú fi kan lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ tí mo ti fẹ́ jókòó yìí náà ń kọ́ àá masha allah so ẹni pé náà lọ wọ́n ti sàlẹ̀ apàtì ẹ̀hẹ́n ṣá àbí tẹ́ bá wọ sàárè lẹ́yìn ó tó wọ̀ ni sẹ́wọ̀n kíkẹ́ tó wọ sàárè lẹ́wọ̀ ẹ̀wù yìí ẹ̀hẹ́n ọjọ́ bá wọn tọ̀ wọ́n ní bọ́lọ̀nsì dá ó burẹ́wà wa anna imra'atahu qalat wọ́n ní tó ṣẹlẹ̀ nípa àwọn èèyàn yọ ọkọ̀ yìí wá ń bẹ láàrin wọn wá wò pé gbogbo wọn ga dáadáa wọn wọn dùn wò ọkọ̀ wọn rí àbẹ́yẹ kọ̀gá kọ̀yọ̀rọ̀ ó ní gbogbo àwọn ẹ̀rọ tó mọ́ ọkọ̀ ńkọ́ ó dúdú nítorí màá rí nu wọn wá ní àwọn yìí rẹwà ó wá wúra rẹ pé sẹ́rù mi wọn á jẹ́yàwó fún fún àbí òye wa fún ru bàbá yìí á mm, mm, mm, ìní lè máa pé ìwọ rẹ̀ lórí mi pẹ̀lú bó ṣe rí mo ń ṣe ń kórìíra àti jẹ́ni tí ó ṣe àìmoore sọ́kọ látàrí bọ́lọ̀nsì dà ìdí tó fi lọ jù bá ń lọ torí ẹ̀ ẹ̀ríkẹ́ Islam ó sọ pé tí ẹ̀yin ọkùnrin bá fẹ́ fẹ́ yàwó kẹ́wòó. èsì kíkó tí a sọ ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ láàjẹ́ pé lé wọn lọ́lọ́ tọ́lọ́mù bá tún ní kó lè rí ẹsẹ rẹ ẹsẹ̀ bá ojúgun ó wọn láwọn kan tó jẹ́ pé tóbìnrin bá wà nílé ó máa ń hàn obìnrin lọpọlọpọ gbogbo kálukú gbà tó fẹ́ fẹ́ fẹ́ àwọn obìnrin náà ń bùkátà fún orí táwọn náà fẹ́ fẹ́ nítorí irú ìṣẹ̀lẹ̀ báyìí tí ó padà wá di pé bàbá rẹ ni mo ti fi ọ̀fẹ́ nìkan ó sì gbọ́dọ̀ kọ sí mi lẹ́nu torí ìyá tiẹ̀ kọ̀kọ̀ sí bàbá ẹ lẹ́nu mo fi fẹ́ ẹ tẹmọ pé tán rán lẹ́nu apá tó tẹ̀bá ṣe báwọn ìgbà tó wá rọ́kọ ọ wá rí pé eléyìí gangan ni tí bá ń sọ̀rọ̀ ìtọ́ máa jábọ́ ẹ dákun sóyàwó yẹn ọ̀fẹ́ o tó bá gbà from time to time yóò máa fi sọ̀rọ̀ mi ì sọ pé lẹ́yìn gangan mo fẹ́ fẹ́ gbọ́dọ̀ sí bàbá mi lẹ́nu ni so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn kó mọ̀ bàa jẹ́ pé tí wàá pẹ́ díẹ̀ fúnra yín lóbìnrin wọn á mọ ara àwọn nǹkan kan lára rẹ̀ tí wọ́n mọ̀ sọ kékeré serú ọkọ tó wù èmi nì eléyìí túmọ̀ sí pé ẹja gbìyànjú àwọn ọkùnrin òwe haúsá kan sọ pé. So téèyàn bá ti daa kò burúkú tún máa wẹ̀ ẹ ti pé ẹ̀dá ẹ máa wẹ̀ so ẹ lẹ́yìn náà àwọn èèyàn míì ọlọ́run sànù àwọn ni wọ́n ń ṣèṣe pé àwọn ò ní lọ ẹ máa wẹ̀ tó kọ́dà wá fẹ́ fẹ́yàwó náà mẹ́jọ jẹ́ pé aṣọ aṣọ mẹ́kò aṣọ kápẹ́ńtìrì kan gbogbo aṣọ à ń lọ láàbù esi kọ́ ọmọ lọ ya aṣọ o aṣọ tiẹ̀ gangan ó o kọ́ mọ̀ pe o wa responsible torí pé ẹ rí i pé àwọn èèyàn èrè ni èsè ni ìgbà tí wọ́n bá ti wọ aṣọ tó dáa wọ́n ó ọpọlọ rẹ nínú àdéhùn kan tá a tírìtì nù dánilẹ́kọ̀ọ́ kan Aisha radiyallahu anha ẹnìkan wá wá pé sáwọn lè irú ẹ̀wù tó wọ̀ ó mú kí àìsàn ó gbóúnjẹ fún kó máa lọ ẹnìkan tún wá ó wọṣọ tó dáa ó ṣe gbogbo ẹ̀ ó náà tọrọ ọ̀ràn lọ́wọ́ wọ́n ní láti pé kó jókòó wọ́n gbé oúnjẹ wá fún àpọ́nlé sẹ́sẹ́ fún ju ti ẹni àkọ́kọ́ lọ torí ẹ̀ eré ni ìnìṣẹ́ni lọ́jọ́ bí wọ́n bá ṣe rí ọ ìní wọn kọ̀ọ̀kan tí wọn náà bá jáde ń jáde ọmọ àta ìṣe ọmọ àta ni wọn ṣe ṣe ọ tó bá jáde ń jáde ọmọlúwàbí ẹni àpọ́nlé iṣẹ́ àpọ́nlé ni wọ́n ṣe sí ọ. kò sì túmọ̀ sí kí tó bá ti róbìnrin fẹ́ tán kọ́ máa sọ pé kí ni ọmọ ata ni mí ọmọ ata báwo <laughs> so ọmọ sèse ọmọ anulé bàbá tó lápọ̀lé bàbá àríòye títí tọ́lọ̀ ń fi pé kí ikú kọ́ yàwó àtìyàwó rẹ̀ ṣe eléyìí ọjọ́ bá wọn wọn ní ọkọ̀ ìbúrẹ́wà obìnrin ò sì fẹ́ káwá pòun ni wọ́n máa jẹ́ ìyàwó orú èèyàn yìí tó ti pé láyé ìgbà yẹn gbogbo káyọ̀mí burúkú táwọn èèyàn ń bá kánì sí kò sí fáwọn tọkùnrin ọmọ lọ bìkan tí ó tún mú ìyàwó lọ́wọ́ àbí òye wa àkí àwọn ọlọ́lá wa tí wọ́n ń bọ̀ wá ẹ máa bọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ àtàwọn ìyàwó wọn náà alájà ẹ nọ́ńsẹ̀nsì yorùbá lẹ́vù tó ti máa pàtẹ ìyàwó rẹ̀ àwọn èsì bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ òun wò ó ọkọ yìí pẹ̀lú bó ṣe rí yìí òun ọ̀fẹ́ ókè ẹnìkan ọ̀fẹ́ ọ sẹ́wọ̀n pé ẹnìkan sì gba tiẹ̀ àyùbẹ̀kọ ni ntẹ́nìkan kọ̀ lẹ́nìkan ṣe tán láti ṣe kí ni láti gbà oníkálukú ni ó rí tiẹ̀ láyé ń bì torí ọjọ́ nìkan bá sọ pé òun ọ̀fẹ́ ọ ayé ọ̀parí bẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ó rò obìnrin mi tọ́ ẹ pé yóò sọ pé òun tẹ̀lẹ́tì rẹ̀ ti pẹ́ òun máa fi ọ lálàá láì tí ì rí ọ so sáà ti mọ yọ̀bùn eléyìí jẹ́ báwọn tọ́ ìyàwó rẹ̀ ọwọ́ aṣọ ìpè lọ́wọ́lẹ̀ mọ̀kọ́fẹ̀tùlọ́ tí ì bá ṣe pé mò ń bẹ̀rù ọlọ́ tí ò bá sì ti bẹ̀rù ọlọ́ torí bí mo ṣe ń rọkọ yìí inú mi abẹ́òye inú mi máa bàjẹ́ ni ìdá dọ́kọlẹ̀ àlẹ́ yìí tí ò bá sì ti bẹ̀rù ọlọ́ tọkọ yìí wá fi lè wọlé wá bá mi labasaqtu fi wajhihi ìbá tutọ́ sí lójú ibi tó le dé bẹ́ẹ̀ ah, wá tutọ́ sí yẹn lẹ́sẹ̀ lásán ìkànnì lábùkù tí Islam ọ̀faramọ́ ni pé wàá ló tutọ́ sí lójú àbùkù tó gbó àbùkù bàbá àbùkù. so torí ìbẹ̀rù ọlọ́run ni ò ní jẹ́ kóun tutọ́ sí lójú tó bá wọlé. ó kẹ́ ẹni tí àáfẹ́ ojú rẹ̀ rí báwọn tó náà láwọn ọmọ bá ara wa ṣeré àbọ̀kọ́ tí ṣe báyàwó ṣeré pẹ̀lú kó gbójú pamọ́ gbọ́lá gbòjú sí so sẹ́mi pé ìyàwó bá lóun gba kámú títí ìjọ òun ni kámú fi gbóná torí ẹ kẹ kúkú túká kẹ mọ̀sẹ̀ lọ kẹ kúkú túká kẹ mọ̀sẹ̀ lọ ẹ̀yin ò rí i pé lillahi fi khalqihi sha'n ọ̀rọ̀ lọ́n pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ tó dá ó ti ga jù ọkùnrin ni wà ó ọkùnrin míì wà tóyìn ọmọ wò pé bóòlù lè ṣe gbára rẹ̀ jẹ báyìí gbogbo yín sì pọnmọ lẹ́nu ọmọdé gbogbo ara ti yọ̀dá tí kàn ń rà ẹ̀ fa àwọn ìyàwó lè kú nítorí ẹ̀ tí ìyàwó rẹ̀ ọmọ kúkú bó lẹ́ wá ẹ̀ tí ìwálé ni masha allah kó náà tẹ́ ọ́ lóúnjẹ tí mo ṣe kalẹ̀ allahu akbar bọ́lọ̀ wọn bá ti dálé ayé nù. tọ́másì sọ fún obìnrin mi pé ilé ẹlẹ́fẹ́ wọn wọ́n wáyàwó ẹlẹ́ẹ̀kejì ké àwọn oṣù fi là yóò bá lẹ́bù yóò ti pẹ́ta sórí. torí àwọn ọmọ wọn pé ìgbẹ́ yínú àdánwò lọ́lọ́ ń gbé bóun tó ń bá ti lè lọ fẹ́ ru ilé. ẹ̀yin náà tẹ́ wá dáa tẹ́ fi àgbà tọ́ pé aṣọ yẹ yín tó bá fi yín lọ obìnrin mi yóò sọ pé a'udhu billahi minash shaitani rajim kàní òfìlì <laughs> súnà ọlọ́ọ̀ni ó dàbí ó kọ́ ọ̀lùkà ní Kaduna State sàmúnàkà oníkàlùkù ó rí tiẹ̀ láyò bẹ́ẹ̀ni kan ṣe ń sá fún ọ àwọn kan ń sábọ̀ wá bọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so adúpẹ́ fọlọ́ máwùlẹ̀ sọ̀rọ̀ etínú járe lẹ́nìkan bá lóun ọ̀ láìkẹ́ ẹgbẹ̀rún ọ̀ láìkẹ́ járe ọjọ́ bó ti ṣe jẹ́ ó lòun ọba tutọ́ sí lójú kò burúkú nídìí ká tutọ́ sí bàbá bàbá lójú o bàbá yìí tẹ́yìn sì ń sọ pé ẹ̀fẹ́ rí torí kó burẹ́ ọmọ àlùjáná wọn ti pè látàáyé nbí Allahu akbar torí rẹ̀ fọ́tò rẹ̀ kí ọ́nú gbé ọwọ́ àlùjáná o ìmúra rẹ̀ kí ọ́nú gbé ọwọ́ àlùjáná o ìmánì rẹ̀ àti sẹ́ẹ̀ rẹ̀ tó fi ìmánì sí òní ó gbé àdìsí tó wá wá níparí báàbù yìí ولأحمد من حديث سهل بن أبي حثمة إمام أحمد في حديث كان جادي توجد سهل أما بابا حثمة وكان ذلك أول خلع في الإسلام خلع يو ثابت ابن قيسي أن لقوق خلع تسل أنه إسلام خلع كان سواجه أستي صنين وفي الله أتتوك عن سامبو ẹ̀rí kan ti tó ànídìí pé kẹ́rì òpin mẹ́wàá ogún kó tó di pa àlò nǹkankan. ṣé wàá mọ àyà ẹyọ kan tọ́lọ̀ wọn bá fi tọ́ka sọ́kọ́lọ̀. àti rádi ti tọ́ tọ́ka sọ́kọ́lọ̀ àbí ẹ̀rọ ni àyà wọn á ń kọ́ àbẹ́ rí nǹkan mẹ́ ó kéré jù mo ti kà tó ẹ̀mẹ́ta ń jókòó yìí ẹ̀rọ mi létí. fẹ́ ilé ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به yẹn kí tí mo bá fẹ́ sọ nípa akọlọ wọn ni wọn dání lẹ́kọ̀ọ́ nípa akọlọ àmọ́ ẹ má máa ṣerú ìdánilẹ́kọ̀ọ́ tó ráwọn obìnrin àwọn fi máa sálẹ ọkọ ni. àmọ́ gẹ́gẹ́ bí àpèjúwe wọn ní kí wọ́n sọ̀rọ̀ nípa nǹkan mo ti wá mọ̀ pé ẹ̀rí mélòó lọ́wọ́ àfọ̀ ẹ̀rí méjì ọ̀kan látinú alukur'an ọ̀kan láti nu sunna ṣé wàá rí nínú sunna yẹn àwọn ẹgbàwọ ẹgbàwọ mi tún wà bọ gbogbo ẹ náà lórí ìṣẹ̀lẹ̀ yọkan náà ni ẹni pé àdìsí kan yóò ṣàfikún tí ò sínú àdìsí kan àdìsí kan ṣàfikún tí ò sínú àdìsí mi tó gbogbo nǹkan ẹlẹgàdàjọ pẹ̀lú ayé alukurani tẹtẹ ti ní sọ lẹfi bá àwọn èèyàn sọ̀rọ̀ nǹkan tẹ fẹ́ bá wọn sọ yẹn wáyé o ẹ̀kọ́ pọ̀ nínú àwọn àdìsí yìí tá a lè mú ṣùgbọ́n àwọn ìta ti tọ́ka sí náà ti tó abẹ́ lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kọ́mọ dalẹ̀ wa rú kọ́mọ dalẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa rú abẹ́ lọ́wọ́n ẹlẹ́dàá kó jẹ́ kí àlàáfíà kó jọba lọ́ọ̀dẹ oníkálukú wa abẹ́ lọ́wọ́n ẹlẹ́dàá wa kó fi wá lọ́kàn balẹ̀ nínú ilé wa àti àwọn ọkọ àtàwọn ìyàwó ṣètọ́ni tí máa dalérú tíyàwó fi ṣe kólọ̀ tọkọ fi ṣe tọ́lá ọlọ́run méje ọ̀rá ìwọ́nulé wa. ọlọ́run lè dàá kó gbàdúrà wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. عليكم السلام Thank you. fìràwọn náà ọmọ lọfẹ. ní o gba mi bàbá mi gba mi kakọ orí bàbá mi orí bàbá mi àti bàbá mi ló ń bá mi. bàbá wa jẹ́ kèrèrè ọmọ náà tún jẹ́ wọ́n ní pé ìgbà tó lọ ń sọ nípa fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ wípé fìràwọ́nà méjì lọ́lọ́ ń sọ wípé bàbá ọmọ gbọ́ bẹ́ẹ̀ ń ṣe déédéé. àkọ́kọ́ fìràhùn orúkọ yìí ni gbogbo ẹni tó bá ti jẹ olórí Misr láyé ìgbà yẹn wọ́n pè ní fìràhùn torí ọmọ ní sèjámù wọn pé fọrọ àyínà àwọn farao fìràhùn àtàyà nàbì Musa òun lọ̀rọ̀ Musa jẹmọ́ ẹyọkan náà ní kò pé méjì kò sí fìràhùn náà bàbá fìràhùn náà ọmọ ẹ mọ̀ pé àwọn àlọ́ wọn kàn máa pa fún yín so fìràwọn ẹyọ kan náà ni òun náà ló ti wà látìgbà wọn ti bí Musa òun náà ní bẹ títí tọ́lọ́run tó fi parun àbí òye wa òun ni so Ọlọ́run sọ pé an-nāru yu'raḍūna 'alayhā غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب آل فرعون أو يا فرعون يعني كلا تايم بنسين ní òwúrọ̀ àti lálẹ́ ni wọ́n ń gbé ara wọn rana eléyìí jọ kan nínú àwọn ẹ̀rí tó tọ́ka sí àṣàrí tó bá wá dijọ́ ọlọ́run á sọ pé ẹ mú àwọn èèyàn fìràhùn ẹ gbé wọn lọ sínú ìyà tó le koko àti fìràhùn àtàwọn èèyàn rẹ̀ gbogbo àwọn ọmọ ogun gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ ńlọ́lọ́run sọ ń bẹ̀yẹn ṣẹlẹ̀ ìjẹ́ bó torí rẹ̀ làwọn olùmọ̀ nípa ilmu tawhid wọ́n máa sọ pé ta lẹni tí ó wọ ìyà tó le koko jù nínú wọn iná làwọn ẹni tí gbẹndàlùkìyàmọ ọba láyé yóò bá wọn láyé láàyè àwọn tí ìyọ jẹ ní ìyà tó le koko jù nù bákan náà àwọn ẹni tí ń yàwòrán bákan náà àwọn èèyàn Fir'aun torí kọ́ ló ń sọ pé wa yawma taqumu as-sa'atu adkhilu.

àwọn náà fi pé àwọn ti kàtà sí mari ní kí àwọn lè ṣe kí wọ́n máa lòdì gbọ́ yé àti kí bàbá àwọn òbòlẹ́ tó gbé sí ọmọ ìjábà lè sọ̀rọ̀ àgbà gbogbo wa ní kí àwọn lè ṣe. àkókò wọn kọ mójútó ẹ̀sìn bàbá wọn sòkí bàbá ọmọ sí nítorí pé mùsùlùmí tí kì bá ti sin kìí ṣe mùsùlùmí o wọn kàn ń ṣe é sí pé ní mùsùlùmí ni nítorí pé Islam ó ní í ṣe pẹ̀lú ojúṣe ṣíṣe ẹni tí ò bá ti máa sojúṣe rẹ̀ nínú islam wọn lè pè ní mùsùlùm so ìyànjú lẹ́gbà pẹ̀lú bàbá ẹ máa pààrọ̀ sí wọn ẹ sì tún máa bẹ̀ lọ kí wọn lè bá a jẹ́ mùsùlùm so eléyìí pàtàkì gan jọkọ tẹ fẹ́ nílọ nítorí pé ta ni òfin lọ́kọ gánjọ ẹ bá lọ́kọ ṣé bàbá káfíìrì ni àbí bàbá mùsùlùm bàbá mùsùlùmí ló lè fi mùsùlùmí nítorí pé ọlọ́run sọ pé walan yaj'ala Allahu lil kafirina 'ala al-mu'minina sabila tí bàbá wa bá jẹ́ káfìrì táwa sì jẹ́ mùsùlùmí bàbá yẹn ò lè fọmọ lọ́kọ tọrọ lọ ní kò sáyè à lè fún àwọn kèfèrí láyè àti jẹ gàba lórí àwọn mùsùlùmí eléyìí bá ẹlẹ́kejì ìgbà táyì sọ pé ẹ ti jẹ́ ọmọ ọdún méjìlélógún ẹ sì fẹ́ lọ́kọ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wà nípele ẹlẹ́ẹ̀kejì ni nílé ẹ̀kọ́ gíga ẹ̀yin ń rí lára yín pọ̀ yẹ kẹ́ ti lọ́kọ bàbá yín sì ń sọ pé ti yá jù ṣe sùúrù so ẹ rí i pé àwọn bàbá yẹn náà fẹ́ sunwó náà ni àwọn ń fẹ́ kọjá pé ní tó ti dáwọ́lé tó dá sẹ̀tẹ̀ kọ̀ parí rẹ̀ kìí ṣe dandan pé kò fi ṣiṣẹ́ ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ parí ẹ̀ torí pé ẹ mọ̀ yín pé kò sí bí ọmọdé ti ṣe lè lásọ bí àgbàlagbà kò lè lékìsà bí àgbàlagbà àwọn bàbá yẹn ti rí ìrírí tó pọ̀ ṣebọ́kùn yìí náà ni ẹbọ́kùn lẹ́yìn tẹ́kítọ́kùn yìí bá fẹ́ fẹ́ àwọn tí wọ́n máa jánu tí wọ́n máa dúnú ó lè sọ pé wọ́n máa gbé lọ mọ́kà lójoojúmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá fẹ́ tán ó lè jẹ́ pẹ̀sẹ̀ ní ọmọ kọ́ lójú ọmọ ọlọ́mọ pété lọ ń bá sọ báyẹn ẹ tó ń tẹ̀sí fún bàbá mi tó bá tún sọ bẹ́ẹ̀ máa bọ́ ṣe àbẹ́ ẹ̀ kìnnì. so torí àwọn bàbá yẹn lẹ́ experience so àìmọye dókítà tó ń fún bàbá ọmọ pé ọmọ rẹ̀ ó parí school tí wọ́n máa padà parí ó lè má parí pé èmi kan wọ́n zù àwọn á <laughs> kódà ẹlòmíì wọn ní ìwọ kọ́ lọ sẹ àwọn náà láàmú ẹsẹ ẹjọ́ ọmọ lọ lò yọ mójútó sẹ́lé mójútó sẹ́lé wọn ní lámà sọmọ pé mo là sẹ́ni. àwọn bàbá rẹ̀ tó máa ń sọ̀rọ̀ kéde pẹ́ẹ́nu tiwọn náà rùn but experience táwọn fi ń sọ̀rọ̀ bóyá wò ó ti dé bẹ́ẹ̀ àmọ́ tí bàbá bá rẹ̀ ni tó lè fún wọn garanti wípé ọmọ yín yìí skul ò ní dúró ṣé bọ́ ọmọ skul èmi náà tó sì tún lọ tún sẹnu bóró kan wọn máa sanwó skul rẹ so kó fún wọn garanti pẹ̀lú àwọn ẹlẹ́rìí méjì tí wọn èso pòrọ ẹ dákun ẹ fọmọ lọkọ so pẹ̀lú ògbó ọlọ ẹ máa fàdó àràn wọn lọ kí ni wọn pẹpẹpẹ sí kí ni wọn fẹẹ yọta lọlé ọkọ náà tó pàtàkì ẹ má pọ ọmọ kéré ọmọ tí a ló kéré fàtí lọlé ọkọ kò ní kéré fàtí gbóyún wálé ṣẹjọ́ lọ́lé ọkọ rẹ̀ tí o ní ìtọ́ ọmọ ti wọ twenty four ìyá sì ti bí láti ìgbà tí ìyá ti wà twenty one àjẹpẹ́ nineteen twenty ni ìyá ti lóyún ìyá sì sọ pé ọmọ twenty four kéré fúnlé ọkọ ábàámọ́mì ẹ ṣírò kàlẹ́ndà dáadáa so ọmọ tí yín náà kéré adágbẹ́jọ́ ọmọ ọlọ́mọ máa lọ jàre sẹ́yìn ló tètè di yá àyà eléyìí bó ṣe jẹ́ àmẹ́yìn ọkùnrin náà ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run kọ́mẹ́jọ pé ńgbẹ́ bá fẹ́ tán níjọ́ tẹ lọ tọrọ ìyàwó lọ́mọlúwàbí ma tọ́ba ti bọ́ sí yín lọ́wọ́ lẹ́nu ẹ̀ mami ládùúgbò wa gan gbogbo wọn mọ̀ pé tọ́ba pẹ́ ẹ̀ mami ni ẹ̀ bá ti fọmọ fún mi ẹ gbọ́rù nígbà tó ọmọ ti bọ́ sí lọ́tọ́ba tẹ́lá lọ́mọ wa mí ni ẹ̀ ní fọmọ fún mi mo burú bàjẹ́ ni ọlọ́dà kò mẹ́ta ọmọ wo sílé wọ̀ jẹ́ bó ṣe jẹ́ náà. aleykum salaam. tí yẹn bá ti. ìmáàmù dìde lọ sí rákẹlẹ karùnún ẹ sì subhanallah ìmáàmù ọ̀padà sí jòkó tí màá kọtí nígbà tí wọn ẹ dájú sí rákẹlẹ karùnún ni ẹ gbọ́dọ̀ dìde o ẹ jòkó tẹ́ bá dìde pínrín ẹni tí ń wò òun ó dìde ẹni jọ́pọ̀ ti gbàgbé bàbá alákọ̀ọ́kọ́ náà ni alákọ̀ọ́kọ́ ni bàbá sọ pé ẹlẹ́kẹfà ẹlẹ́kẹfà náà pé irú wa òun náà tẹ̀lé lè máa mú so àmọ́ tó bá yẹ kó dájú dáadáa pé ìmáàmù ò ṣe mistake dépò kó fẹ́ fi rákà kan rọ́pò rákà kan ẹ fà sọ̀rọ̀ látẹ̀yìn lẹ́yìn tẹ́ bá ṣe subhanallah tí ó gbọ́ because kọ̀tọ́lá bí òfin ọlọ́run ká máa máa fi kún sọ̀lá gbogbo sọ̀lá tí ó bàjẹ́ ẹ fàájòkó kí náà ń sagídí ẹ dáa fún ẹ tó kù mo rò pé yé torí subhanallah ọkọ̀ ti kún bí ìgbà tí títí di ẹ fàájòkó jókòó sọ ẹ sọ náà alaikum salam. Naam. anabi sọ pé ahan ahan. pé ọkọd akadàmà alẹ hàdà wà bọrọdà hàdà ó ti wá séyàwó wọn á túmọ̀ sí pẹ́rú wọn ní gbàtàdì fi mọ́flẹ́s ẹni tí wọ́n padà yakúṣẹ́ olóṣì níjọ́ gbẹ̀ndàlùkìyàmù tí ó gbèsè ńláńlá tó dá tó dá wa àmọ́ tó bá kú dẹ̀dẹ̀ kún ní kó máa lọ àlùjáná wọ́n bá ló bú ẹnìkan rí ọ̀nà ẹnìkan rí ẹnìkan rí lọ́nà àìtọ́ tó bá rí ìyàwó èèyàn lèèyàn lò ti da pọ̀ jù èdè Yorùbá ó ti dá pọ̀ jù wọ́n ní wọ́n sọ pé ó lò ńlòkulò <laughs> ó lò bí èso bàrà. so tó ń ti pé ní islam ó lù ú gan kì í ṣèdè tó dáa so àmọ́ yorùbá level wọ́n ní ó lò ń lòkulò so ẹni tó bá lu ìyàwó rẹ̀ ń lòkulò wọ́n ní sọ wọ̀bẹ̀ àbí ọ̀wọ̀bẹ̀ dáadáa sẹ́yìn ọ̀mọ̀ pé ayé yìí láti jọ rẹ̀ ayé yìí láti jẹ́ bàbá àtọmọ ayé yìí láti jẹ́ gbọ́n àtàbúrò ayé wa yìí láti jẹ́ mọ̀lẹ́bí pọ̀jù kí lọ́jọ́ gbé ní gbogbo aládùnjà kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa ìdí tá a fi dójà ni pé yọ padà hàn ike bàbá wa ṣẹ̀ wá agbẹ̀san wa àṣẹ bàbá wa bàbá wa gbẹ̀san wa ìyá wa ṣẹ̀ wá agbẹ̀san wa àwa náà ìyá wa ìyá wa ọkọ àtìyàwó ẹdùn jà nítorí pé ẹ mọ̀ pé ẹ ń sọ pé ìyàwó mi ìyàwó mi ọkọ mi ọkọ mi ṣèbọ̀pọ̀lọpọ̀ rẹ náà ju ayé ni sasọ́kọ́ ni ọmọ sọrọ ìyàwó rẹ lẹ́yìn láìda láti òfin ọlọ́run wọ́n bí ọkọ sọrọ rẹ láìda wọ́n gbé sọ fún un ìyàwó tí ń jẹ́ owó ọkọ mú tí ọkọ òsì fìyà jẹ gbogbo owó wọn yòróró rẹ̀ nínú sẹ́rẹ̀ torí rẹ̀ láyé la ti jẹ́ pa tamára wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ oníjà ara wa ládàá kí tó rọ́nà lọ. ẹ wá ní ọkọ tó lu ìyàwó lùkulù ọ̀dájú pé kàní ọ̀dájú kàní ọmọ mùsùlùmí lu ìyàwó yín lùkulù máa lù wọn ẹtí bá máa lù wọn ní ìlùkulù bí wọ́n ó yẹ kó lọ yí ọpọlọ rẹ̀ wò tó bá ní à èmi mo máa ń lu ìyàwó mi ń lù kú lù mo rò pé yé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti psychiatric center àti tó bá wà nítòsí hospital tó wà kó tó di pa lọ síbo ibo aro aro is the capital hmm. so nítorí délé akramakumullah kò tiẹ̀ dá rárá ni kò dá rárá. ẹlòmíì yóò lu ìyàwó bíi kúkú bíi yíyè yóò tún lu ní lùlù tí ẹ̀jẹ̀ ọmọ jáde lára yóò tún lu ní lùlù pé ẹ tẹ bá lú ẹ̀mí ọmọ yín lò mo ti lu kùntòkù kẹ wá gbé fíálí fíálí kìnnì kìí má ṣe use lélẹ́yìn ẹ fíálí bìtì nkọ fíálí remaining life toro ti lu ó ti lu débi pé mi ti fẹ́ bọ́ wọ́n á ní kí ẹ wá gbé kọ́dá o ní ìṣẹ́já kọ̀ǹsídà pé àbúrò wa bìnrin a sì ń lọ ilé ọkọ sẹ́sìn mọ̀ pé yorùbá lẹ́vù tọ́mọ bá ń lọ ilé ọkọ á tún máa sọ á tún mu lóríṣiríṣi àwọn ẹ̀gbọ́n lè mú tiwọn lọ́tọ̀ káwọn àbúrò mú tiwọn lọ́tọ̀ àwọn ń wo aṣọ lẹ́ẹ̀kan láàrin àmọ́ wọ̀ ká aṣọ ọjọ́ ìgbéyàwó kúdínù aṣọ kìnnì abíòye kúdí wọn wá lù wá wọn dá mi jẹ. sẹ́tẹ̀ wọ sọ <laughs> ẹni bẹ́ẹ̀ wọ sọ mẹ́láńlá olórí búta ti ẹ̀fọ́ mọ́ fún. ó lù gbọ́dọ̀ eyín rẹ̀ ń gbọ̀n ni. subhanallah kọ́dá rẹ̀ wàláhì kọ́dá. torí ẹ̀ gbogbo ohun tí obìnrin bá ṣe ẹjọ́ kọ́kọ́ lẹ́mìí yááfẹ́. tí yìnbá ọlọ́run dá wọn dá lágbọ́n pé tí wọ́n bá ṣàìdá sẹ́yìn ó fi lù pa àwọn ẹ má lù pa ẹ má fọkàn tó bá ṣàìdá tí ẹ̀yin náà rọra kóra ró fẹ́ fìbànújẹ́ hàn tẹ̀ sí wàlá ìdààmú ti ba gbogbo ayé rẹ̀ ibi tí mo sọ pé ọlọ́run dóbin ìdààmú yóò mọ wá kẹtújúká kẹtúraká òun kàn sọ̀rọ̀ ẹ̀ dáhùn wọ́n àmọ́ tí wọ́n tó wá kó àwọn ẹ̀hànà tí máa lu obìnrin sọ̀rọ̀ mọ́ o ti wọ̀n ní à wọ́n kọ́ boxing lójú ẹ̀ karate taekwondo èwo ló tó kù gbogbo dúdú gbogbo à wọ́n. <laughs> so obìnrin náà mọ̀ pé ah so alhamdulilayi tọ́lọ̀ ò ṣe tèmi ní ẹni tí wọ́n máa lù mí yóò bí ọ̀kọ́jà sísọ yóò yí wà padà ẹ̀rí ní ti tá a máa ń sọ̀rọ̀ pé ọlọ́run ní ẹlù wọn lẹ́yìn tẹ́ kìlọ̀ fún wọn lẹ́yìn tẹ́ kọ̀yìn sí wọn wọn ò gbọ́ ọlọ́run ní ẹlù wọn àmọ́ lúlù tí ò mú ká kán nílé egun tí ò bí ká ṣe ní lẹ́sìn àwọn wa sọ pé àwọn sọ̀hábà wọ́n máa ń kó aṣọ wọn jọba àbí ni gbọrọ. wọ́n gbà ń ni o gbọrọ tó ṣe dá kí àwọn obìnrin áfíríkà <laughs> náà lè wọn lọ sọ wọn di àtìkù torí pé ńgbà tó ọwọ́ rẹ tó kí pàǹpà bíi tàwọn bricklayer so ọmọ yẹn láti jọ wọn ti bí wọn gba létí bẹ́ẹ̀ rí pẹ̀lú ògbó ọlọ́run níjọ́ tó bá nà ní nínà tó kéré sí léyìn òun náà máa wò pé à ń fẹ́ràn jẹ̀kọ́ ni eré yẹn ò ti bẹ̀rẹ̀ irú bó ṣe máa lu òun ọmọ bó ṣe máa gbára wa lónìí tó bá yẹ pé kò bó kọ ẹlẹ́nu mẹ́ta lọ́kọ́ lò fún un. níjọ́ tó bá lu ẹlẹ́nu kan yóò máa wò pé à ń fẹ́ràn jẹ̀kọ́ ni lónìí ẹ̀yin lẹ kó àwọn obìnrin ní kí wọ́n má gbọ́ lẹ́rọ̀ tí Islam mú wa èyí tá a ṣèrè ẹni léṣe gbogbo ọgbẹ́ òkun ara ẹnikẹ́ni tó gbọ́ ẹ̀yin kọ́ wọn. ẹ wá sọ pé àwọn obìnrin tiwa tá a bá ti yọ pọ̀ pa lọ́mọ irú èwo ni wọ́n fẹ́ àbí irú báwo lọ sọ ìyàwó rẹ di kò tí ẹ bá mu wàláhì kò bá mu kò bá mu olùyàwó bí ẹran wọn náà ló tún wá ń bí wá ń bí ń bo kò bá mu náà àwọn ọmọ tẹ́ǹsì ń wò tẹ́ǹsì bí tẹ́ǹsì bí gbà táwọn ò rí yín wọ́n ń rí yín o wàláhì wọ́n ń rí yín tó bá yá tó di dọ́kan ẹ̀ẹ́m àìwọ́ Abdulsalam wà bí ń jẹ́ òkúta lọ Abdulsalam tó wà bí ọmọ ọmọ kùn tá a la fi sọ̀rọ̀ àjọ rẹ̀ lẹ́yìn tó lu mami tó a máa sọ̀rọ̀ kìnnì. <laughs> ìwọ onímọ̀ o ti tẹ́ o ti tẹ́ bàjẹ́ ọmọ tó máa kùn díẹ̀ títọ́ ọmọ náà tún fi ga yàrá bàtà àti kíláàsì fún yín náà àwọn àtàjà àti mọ́nà kíláàsì fún yín. <laughs> èmi lọ bá wà àwọn tó kíláàsì ọmọ tó máa tàdí mẹ́rin ọkọ ọmọ tó fọ́ ọ̀gá so kíláàsì fún yín. so ìwọ ló fà ìwọ ló fà ọmọ ò sọ bẹ́ẹ̀ sí ọ láéláé àmọ́ àwọn ọlọ́fà báyìí tó máa fi ń sọ. so ẹ sì mọ̀ pé obìnrin tí wọ́n bá ń rojọ́ fọmọ pé ìyá rẹ èèyàn abú ni èèyàn kíkà ni mọ́mì yẹn ò nídìí kọ́ sọ̀rọ̀ tó máa fi mọ́mì kí ló dé tẹ̀ ẹ̀rù náà bàbá rẹ náà ni bàt òtítọ́ títí láéláé ọmọ màá bọ̀ ẹ̀ ni bàbá kà bàbá bú bí wàá kékeré ọmọ pé bàbá yẹn bàbá kà á ó ti pé so ó túbọ̀ sí pé ẹ dákú ẹ já yí wà padà èmi máa ń lu ìyàwó mi tẹ́lẹ̀ nílùú ma bẹ́ẹ̀ ni majority wà sá ẹ má lu wọn mọ̀ ẹ dákú èmi ò tẹ́ ẹ ti fẹ́ ọ̀ pẹ̀lú ògbó ọlọ́run kọ́dà ní gbọ́wọ́ sí i kò bá bú mi kó bú bàbá mi kó bú ìyá mi inṣàlá ẹ dá o ẹ rí àwọn tó ti ń kọ́ tírénì lẹ́la <laughs> tọ ẹyin obìnrin náà yìí náà lọ kọ́ wa rè o kì í ṣe pé tí wọn náà máa ń ṣe garagara tó máa pé adúpẹ́ wọn ń sọpọ́tì wa ọ̀ sọpọ́tì àbòsí o sọ torí pé wọn náà ní sọ pé tó bá pé yẹ ẹ ló bí ọ fọkàn mi tá ló wá bì kò tún sọ pé bàbá rẹ sẹ́wọ̀n kó lè jẹ́ pé ọmọ kọ́ mọ ọmọ ìdì náà ni àbí òye kò tó bá pé yẹ ẹ ló bá bí ọ tá ló wá bì so wọn náà gbọ́n jùlọ nítorí ẹnu àwọn obìnrin tó obìnrin mi ìbòrò wà tó bu ọ̀tán yóò tún máa bọ́ yóò tún fi gún ọ lẹ́nu pé kíni pé ni kí ló rò pé ó lè ṣe torí ẹ̀ ló jẹ́ pé ẹnìkan sọ̀rọ̀ kan lónìí ó ni ó ní táwa náà bá ní ká sọ táwọn ìyàwó wa ń ṣe fún wa táwa ní ká sọ fún yín tẹ́sí ń fẹ́ràn wa gbogbo àwọn ìyàwó lẹ́ lọ lù pa sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ à ntí ìyàwó kálukú ń fojú rẹ̀ rí ọmọ kọjá àbíkí àfọ̀ téèyàn sọ fẹ́ lọ mọ́ gbogbo tẹ̀mẹ́ sì ń retí kọ́ mà tọ́ba lọ́ba yẹn kékeré ni ọ̀pọ̀ ọba ti lu ẹ̀ lónìí òní jáde ah, èmi ò fẹ́ lọ gbogbo nǹkan ní ṣẹlẹ̀ sí kálukú ẹ̀yìn ṣe màláìka ló ti mọ pé sọ́mọ tí mo fẹ́ yìí náà ti ń ṣe pẹ́pẹ́ fúru lọ ló ti wá di àná àmàjò ni ah, ọ̀dà kò burú ẹ má mami mami ọmọ ni o ẹ̀sẹ̀ mami tiẹ́ o ẹ̀hẹ́n so eléyìí túmọ̀ sí pé àti ká ṣe sùúrù wàláhì tí èèyàn bá ń ṣe sùúrù èèyàn padà lóko èèyàn nínú fáìlì rẹ̀ wàláhì ẹ sì mọ̀ pé ṣètọ́ni ibi tó máa ń sáré nù yóò máa gbìyànjú láti tì ọ́ àtẹ̀ǹkà ah, kọ́lá pé wọ́n ti rẹ̀ sí nígbà ṣètọ́ni nù wọ́n sọ pé mo gbà mo ti fi sóṣù fi para torí ìyàwó rẹ̀ bá wálẹ̀ máa ṣe wáàzì máa ṣe wáàzì sàn èmi ò lè ṣe wáàsí fóbìnrin kankan má fẹ́ yàwó mo rò pé yé wa ẹ̀ẹ́n èmi sọ̀rọ̀ wọ́n ti máa ń lé wa ilé yín nù tó bá ti fẹ́ yàwó ọmọ pààlọ́ ó sì máa sun rárá ọmọ pé à má bínú má bínú àwọn bàbá wa láyé jọ́hún àbí òye wọ́n lu obìnrin ilé má lu obìnrin nílé tiwa mo rò pé yé so olóòmọ wo pé tọ mashallah la quwwata illa billah mashallah la quwwata illa billah ẹni tó pé ọ nìyẹn àmọ́ sáà ti di gbà gbòò ìwọ gan ṣèṣe o ẹ yọ ọ̀pọ̀lọpọ̀ wa ọwọ́ wa bíi ti mẹ́kò ni sẹ́wọ̀n kí ti mẹ́kò máa tú boat ibi pàlàpàlà tí wọ́n kọ́ ọ bọ̀ ọwọ́ máa bó bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wàláhì sọ́mọ́ aláwọ̀ ń sàlù àlọ́ ọwọ́ mọ̀ ta wọn lọ́nà kọ́nà toró ti fa wàhálà wàhálà pẹ̀lú ìyàwó rẹ̀ ọwọ́ bó kìíní ẹ sì mọ kóbìnrin tó bá rí kó o lè mú yóò gé ọ lẹ́yìn ni gbogbo orú àwọn nǹkan wọn àwa náà á ti dàgbà jù lọ tó bá ti fẹ́yàwó gbà kó ti dàgbà jù gbogbo nọ́ńsẹ̀nsì yẹn lọ máa fi sùúrù kan ọ̀rọ̀ rẹ̀ ó sì máa fàdúrà sí ọlọ́run máa ń tóbìnrin yìí ṣe ọlọ́run jọ dájú bí mo ṣe lérò lọ ọlọ́run jẹ́ ọmọ gbọ́rọ̀ ọlọ́run yáyà ṣetánì àtọ́ba ah, da ìwọ náà ni wọ́n dáa fún. sẹ́lẹ̀ ìjẹ́bù ṣèjọ́ ọlọ́run kò tún gbogbo